السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله تقدم معنا في بعض الجمع المتقدمة أن تكلمنا عن النواقض للإسلام وقلنا بأن الإسلام الذي هو دين الله لا ينتقد مهما كان ولكن إسلامية الإنسان قد ينتقد وذلك بارتكاب محظورات مضاد للتوحيد والعقيدة الإسلامية الصافية وتقدم معنا أن ذكرنا الناقد الأول كما ذكره شيخنا محمد بن عبد الوهاب رحمه الله في كتابه الواجبات المتحكمات المعرفة على كل مسلم ومسلمة حيث ذكر حيث ذكر فيه أن نواقض الإيمان ونواقض الإسلام عشرة أولها تقدم معنا وهو الشرك بعبادة الله تعالى والثاني كما تقدم هو أن يجعل الإنسان بينه وبين الله تعالى وصائر يدعوهم ويسألهم الشفاعة ويتوكل عليهم والنافل الثالث كما تقدم أيضا عدم تكفير المشركين وشك في كفرهم أو تسليم مذهبهم والناقض الرابع الاعتقاد أنا غير هدي النبي صلى الله عليه وسلم أكبر من هدي أو حكم غيره أحسن من حكمه الناقد الخامس وقد تقدم أيضا بغض شيء مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو مع العمل به وفي هذه الخطبة سوف نتكلم عن الناقد الثالث مواصلة لما تقدم وهو عن الاستهزاء بشيء من دين الله ومن دين الرسول صلى الله عليه وسلم أو ثوابه أو عقابه إذا ذكر له ومن الأدلة على ذلك قوله تعالى قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم فذكر بأنهم قد كفروا بسبب استهزاء بآيات الله تعالى وللاستهزاء بآيات الله وبكتابه القرآن وبالإسلام من حيث الجملة صور متعددة منها إلقاء مصحف بقدر ولو ولو طاهرا قلبك وتلبيخه به والمراد بالمصحف ما فيه قرآن ولو كلمة ومثل ذلك تركه به أي عدم رفعه وجد به قدرا لأن الدوام كالابتلاء فأراد بالفعل ما يشمل الترك إذ هو فعل نفسي ومثل القرآن أسماء الله وصفاته وأسماء الأنبياء ومن صور الاستهزاء بآيات بآيات الله أو بالإسلام شد شد الزنار حبا وميلا إلى أصحابه وأما لعبا فلا ينتقد بالإسلام الناقد الصالح العمل بالسحر والرضا به وما أدراك ما السحر إنه ما خفي سببه ولقب ثم له تأثير في البشر بإذن الله وهو مليء بكتاب الله وسنة نبيه ومن ذلك قوله تعالى واتبعوا ما تدل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر فمجرد تعليم السحر اعتبره الله تعالى ناقضا للاسلام وكفرا وزندقا والناس الثامن مظاهرة المشركين ومعاونتهم على المسلمين قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين والناقل السابع هو الاعتقاد أن بعض الناس يسعهم الخروج عن شريعة محمد صلى الله عليه وسلم كما وحي لحجر الخروج عن شريعة موسى عليه الصلاة والسلام وهذا نوع من الكفر والزندقة في الدين والنافذ العاشر والأخير كما ذكره الشيخ هو الإعراض تماما عن دين الله تعالى لعدم تعلمه والعمل به والدليل على ذلك من كتاب الله قوله تعالى ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọlọ́sọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìfẹ́ àti ìjẹ̀fọ́ anábíwá Muhammad kí ọlọ́run bá tí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn aráalé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yóò tó bá jọ̀rọ̀ ọ̀bẹ Islam tí ó fi dídọ́ péde kọ́lọ́n jẹ́ kí á jọ wà nínú wọn ní apá kan nínú àwọn jímọ̀ tó ti kọjá asọ̀rọ̀ nípa nawaqidul islam àwọn nǹkan tí islam jẹ́ a ti sàlàyé pé islam ọlọ́run tí ìṣe ẹ̀sìn ọlọ́run tọ́lọ́ ọba yọ́nú sí kò lè ìbàjẹ́ láéláé ṣùgbọ́n islam téèyàn lòun ń ṣe ó lè di tí ó bàjẹ́ tara rẹ̀ fún mùsùlùmí tí èyí ṣe mùsùlùmí má ó jáde islam kọ́lọ́n wa kó mẹ́ẹ̀. a sì sọ wípé afáwa Muhammad bin Abdulwahab ó ṣàlàyé nínú tíra rẹ̀ káńtó ní al-wajibatul mutahassimatul ma'rifati ala kulli mùsùlùmí wa mùsùlùmá ó ní àwọn nǹkan tí ń ba ìsìláàmù tó yẹn ń ti jẹ́ nǹkan mẹ́wàá ni alákọ̀ọ́kọ́ tá fi kà síwájú náà ní ẹbọ ṣíṣe àti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ kọ́nà nǹkan sọ akóhùn ẹbọ mọ̀jẹ̀ á sí mọ́jú nínú ẹbọ òun náà ni ìmọ̀ àforíkalẹ̀ fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà ni mímọ̀ pa nǹkan kọ́ lẹ́mìí nítorí nǹkan ní ìlẹ́yìn ọlọ́run wọn ni ọlọ́ pẹ̀rẹ̀ tó ìta àbájẹ wọn ni ọlọ́ pa kódà bó ti rà ni wọn ní kọ́ lọ́ọ́ pa àdó ìsìn nítorí kọfẹ wu fi wájọ ní wàjú tẹ́lẹ̀ tí wọn bá fi fẹ kọfẹ ṣe irú ẹni bẹ́ẹ̀ ti káàkiri kọlọńkọtọ akó bẹ́ẹ̀ nítorí gbajúgbajà nínú Islam fíyàn ọ̀tà kò ìrún káàkiri kọ́tà kò kéèké sọ̀rọ̀ ẹ̀yàn fóun bá jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀ ti kèfè rí àdúró òfìnà títẹ tó dé wọ̀ tí o sì méjì ń pa rẹ̀ nípa ẹ̀rí tí ń bẹ fún tíra ọlọ́run àti sínú àdúgbò ọ̀sán ọ̀lá àdúgbò sálàm kọ́sọ̀ di halali lọ́dọ̀ ara rẹ̀ apákan ní àwọn tó ti àtìmọ́ ti bẹ́ẹ̀ fún amọ́ ti bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé àwọn ti súnmọ́ lọ́nà níbi wípé kò sí ìwọ̀ kankan bí ọ̀rọ̀ ṣìnà àtàwọn nǹkan mìíràn wọ́n sara wọn jẹ tí wọ́n súnmọ́ lọ́n tó ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó fi lé ayé lẹ̀ ó sì wà lórí pé àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni. bẹ́ẹ̀ náà sì ni kéèyàn ó ní láti yí pé ilé ayé yìí yóò fi máa lọ gbére nu tí ò ní sí ìparun fún kéèké irú ẹni bẹ́ẹ̀ àbí bí ó ti máa àbí bó ń wà láti tipẹ́tipẹ́ nìyẹn àbí kéèyàn ó ní lẹ́nu pé ẹ̀tọ́ bá ti kú ẹ̀mí rẹ̀ yóò tún kù sára ẹni kejì yóò bá di bàbá tó bí àbíyábọ̀ ìtètè ìfèrí fọlọ́ mi ṣùgbọ́n olókọ bàbá olókọ ọ̀yá kò sí ìwọ́n bí yẹn òbẹ̀kẹ́ yọ wá nígbà gbogbo bàbá tó kú lẹ́mí rẹ̀ tó kù sínú obìnrin tó lóyún ló àbí tí ò sí ìní ló tún wá padà wá ìgbàgbọ́ ìtètè ìfèrí fọlọ́ mi bọ́bá tẹ̀ ń kírun kódà kó kúrò jáwọ́ lọ irú ẹni bẹ́ẹ̀ yọ lọ wọ náà ọlọ́run ní kọ́lọ̀ nǹkan sọ akó nùrú ẹ̀. bẹ́ẹ̀ náà ti rí ntọ́wà nínú àwọn ẹ̀sìn tó ṣáájú tọ́lọ̀ ọba ọba alágbára fúnra ara rẹ̀ sọ pé ìtàn yìí ṣe kéde tọ́lọ̀ mi. ẹ̀ ń bá wa ní lẹ́nu nínú Islam ipe kò sí ìwọ̀ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ti kéde yìí nínú ẹ̀mí fínísì tí wọ́n gbà pé ọlọ́run bá mẹ́ta níbẹ̀ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run mọ́ ọlọ́run ti sọnù kọ́ránù pápánà gbé làkọ́dí kàkàrà lẹ́rí rẹ̀ kọ́ọ́lù iná láàgà yóò sàràgà. àwọn tí bá ní kẹta wọn àwọn bá ń ti kéde bí ti nìyẹn. ẹ bá gbàgbọ́ tó fi tẹ̀lé tiwọn ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tí ń ba ìsìláàmù jẹ́ òun náà ní kéèyàn ti ẹnìkan ti alágàtà láàrin òun àtọ́lọ́ èyí tí ó fi àwọn ẹni lọ fáwọn ẹni wọn ó ti pè wájú ọlọ́run ìyẹn náà kọ́ lọ́dọ̀ àwọn túbí tọ́lọ́nkọ́lá wáyà wọn àwọn míì fi ẹni dòdò túbí tí àtìkè ní ní wọ́n wọn ní tí wọn bá ti jùlọ ọmọ tí ewu wọn wọn ò lè rí ọnu Ọlọ́run ju ẹni bẹ́ẹ̀ káàkiri ni kódà ẹ̀rọ ní ẹ̀dá bá débi pébi tí ó ti máa ń sèwù ẹni ọ̀bẹ ẹ̀fọ́ tó séwù mọ́ òun ní ọ̀bẹ pẹlẹ́tì ń ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ẹ bá ń kàdí pé ọ̀run lọ́mọ ẹnì jẹ́ ọ́là pàṣẹ ń pẹ́ nìkan ké ìdílé àpẹ nìkan mùsùlùmí ni ọ̀run nìkan lọ́mọ ẹni ọ́là ọlọ́ọ̀ni ọmọ ẹni yòókù lọ́run kò sì kéé ṣe mùsùlùmí rárá kódà kọ́ máa kírun kọ́ máa gbà wẹ̀. àtùgbà tó bá tó gba ìwé anabi wa muhammad sallallahu alayhi wa ni òbíṣẹ́ tọ́lọ́run rán káyìn gbogbo ẹ̀dá gbọ́dọ̀ máa tẹ̀lé islam ní gbogbo ẹ̀dá gbọ́dọ̀ ní gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ máa ti àdá àdìdànù ẹ̀sìn tọ́lọ́run fi ránṣẹ́ káyìn nìyẹn tó o náà ní ẹ̀sìn táwọn anabi ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọba wa tàwọn ikú fún ẹlẹ́ẹ̀kẹrin sálàyé tuntun lọ lórí ẹ̀ òun na ní Islam ohun mú ìtọ́sọ́nà wa mú òfin wa tá a máa lò tí gbèsè ayé wọ́n fi dá atọ́run wọ́n fi fún wa ẹ̀yìn òun tó bá ń ní lẹ́nu wípé ìmọ̀nà tó ń bẹ lọ́dọ̀ àdúgbò wa lọ ìlú ẹ̀yìn bẹ́ẹ̀ ti di tòótọ́ ọlọ́run fún wa láàyè àwa náà lè àwọn òfin kan ní ìbámu sí ọmọ ṣùgbọ́n nítọ́jà ìpìlẹ̀ òfin tọlọ́run ọgbọ́dọ̀ dúró tẹ́fẹ́ tí ọgbọ́dọ̀ yẹ àlàyé táwọn bàá máa fi kún lórí bá a ṣe lílo ńlọ́lọ́run fún ayọ̀ǹda rẹ̀ haramu ni tìǹà ti gbogbo tí ó de títì náà lẹ̀ gbogbo ẹ̀ èyí tí wọ́n tẹ̀sẹ̀ gbìyànjú lábùjá àtẹ́wọ́ mọ́ káwọ̀ wá sòfin lórí pé àfẹ́tí wọ́n máa kọ́lé aṣẹ́wó kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn kádàáwó kábíwó pẹ̀lú house of assembly house of rẹ̀ káwá sọ pé iṣẹ́ ṣeun ọlẹ́tọ̀ọ́ ìlú ẹni bẹ́ẹ̀ ó di kébè yìí bí house of assembly sọ̀rọ̀ pé nígbà táwọn náà ti fi wọn ṣe wọn sọ pé ẹ bá ẹ bá bá obìnrin lòdì sípá ìyàbá ìní ọ̀jẹ̀ ìyẹ̀wọ̀n báyìí ni ó lọ iye owó báyìí ni ó san àbí ìyàwó rẹ̀ náà lọ́ba lòun yóò bá iye owó báyìí ni ó san ìtakùsọ ọlọ́run ìtakùsọ òjijì ọlọ́run tí ẹ̀ bá ń gbọ́ ṣé kí yóò rò pé nǹkan rí ni ẹ̀ ń sọ ni ìdí ẹ̀ ń sọ ni wípé ìbálòun ti pa lọ́lẹ́sẹ̀ nú èyí ọ̀bá ti ní ti pa nú kọ̀ọ̀kan àwọn òfin òwúrú ẹni bẹ́ẹ̀ ìgbé nǹkan bá ní ti pa nú ìsìláàmù sì rè bí òsì faramí nǹkan ti pa bẹ́ẹ̀ náà ló ní òfaramí nǹkan bá yọ lẹ́yìn ìyàwó rẹ tó so ìdí ẹ̀ tó sanwó lórí ẹ̀ tó mú wọlé àti ẹrú rẹ nígbà tá ẹrú rẹ lẹ́yìn méjèèjì yẹn ìyẹn gbọdọ̀ súnmọ́ obìnrin ní ìtọ́jú àtọ̀tí àwọn méjèèjì yẹn so irú òfin yẹn òfin tí òfin òfin tí ọba mú ni ìmọ̀nà anábì wasalọ́lá àdìwọ́sálà náà ló pé láti lè rí ilé ayé ti dáadáa tí ó fi sòrò tọrùn wá òfin dáa ẹbọ wa ni lẹ́nu pé ìmí tó ń bẹ tọ́da ju ìtàn náà mú wa lọ ju ẹni bẹ́ẹ̀ ó ti di kèfè yìí ẹlẹ́ẹ̀ta òkúta ti mẹ́nubá ọ̀nà yìí pé èèyàn gbọ́dọ̀ kó ya nǹkankan nínú ẹ̀sìn anábì wa kọ́ nímọ̀ sí lọ́dọ̀ àwọn onímọ̀ kọ́ òun náà ni kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́run kọ́ máa fi sáwẹ́wà kọ́ máa fi sáwàdà kọ́ máa fi ṣeré ọlọ́run bá àlejò ọlọ́sọ fún wa sọ́rọ́ fi sọ́wọ́ bá lè ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n tún jẹ́ mùnàbìkì ni wọ́n lọ́kàn wọn mùnàbìkì ni wọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí pa pé wọ́n fi ṣùgbọ́n wọn. kí wọn bá ti wá gbọ́ ayé Ọlọ́run ẹnu wọn bù sí àbàdà wọn máa fi pé wọn máa tún yí ayé àwòrán àlè wọn máa yí pẹ̀lú àwọn wọn lọ sí tìmọ̀ míì ntọ́lọ̀ ń bá wí wọn máa yí lọ sí ìtumọ̀ irú ẹni irú àwọn báyẹn ọlọ́ọ̀bá ti ń yí abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un tí ọlọ́run àtòjútẹ́ rẹ̀ àtàwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ni.

tí ọba tiẹ̀ jẹ́ kọ́ tiẹ̀ wá ọlọ́run fún ọ lówó fún ọ lọ́rọ̀ lásìkò kan péré kò gbọ́dọ̀ kọjá obìnrin mẹ́rin lábẹ́ rẹ̀ lásìkò kan kò gbọ́dọ̀ ní ju obìnrin mẹ́rin lọ tọba wa kọ̀ mí bẹ́ẹ̀ tó tún wá fẹ́ mi kò sí ìwọ bá wa wò pé ọmọ ọlọ́mọ àìmọye ọmọ ọlọ́mọ ìtọ́ ọkọ̀ tí ọmọ kó mọ ọlọ́mọ lòún sọ kódà ẹlòmíì ti béèrè láti náà tó fóònù lórí tọ́lọ́ ó sì forí jù báyìí tó ń bá sọ bọ́kùnrin gbé kiri sọmọ rẹ yọ bẹ olóhùn dàbí torí ọmọ ti jáde yunifásitì àsìkò tí òsì lé bí ọ̀sẹ̀ méjì ló ti ní ti píríọ̀dù rẹ̀ bọ́kọ ti dénú ọkọ wa rò pé ìyàwó òun kò sí nǹkan kan nú ẹ̀ èyíta agbọ́ nìyẹn àìmọye ní ìta àgbọ̀ kọlọ́nkọ́sá ni wa kó tún àwùjọ wa ṣe kò tí Islam bá mu wá bẹ́ẹ̀ yìí ní mẹ́rin kò tí ìjà Yorùbá tu ẹ̀dọ́ ayé pé ó ní agbára rẹ̀ pẹ̀lú kọ̀ǹdíṣàn rẹ̀ tọ́ba jẹ́ pé ọkàn gbẹ́lá fún kò sí wọn bẹ́ẹ̀ wọn èmú yẹn ti èsì túláàdì ń kọ́ ọ̀fẹ́ méjì Islam ọ̀dọ́ tó túláàdì ní ọ̀fẹ́ méjì ṣùgbọ́n tọ́ bá fẹ́ kọ̀ǹdíṣàn wa tẹ̀ tọ́ba wa lé egun lé ní gbogbo ẹ̀ kò kọjá mẹ́rin lásìkò kan kọ́lọ̀ nǹkan máa kọ́ wà máa lé ẹ̀yìn yóò tó bá ti wá ń fi ọ̀rọ̀ ọlọ́run tí bá fi ń fi yẹ̀yẹ́ àbí òfin ọlọ́run tó mú wá tó bá fi ń fi yẹ̀yẹ́ àbí ẹ̀sán tí Islam mú wá lórí iṣẹ́ kan àbí ìdíyàjẹ́ ní fífi yẹ̀yẹ́ ló ẹni bẹ́ẹ̀ ti yẹ̀yẹ́ yìí o kọ́lọ̀ nǹkan tó ojú pẹ̀lú tí ìwà máa ń fi ọ̀rọ̀ ọlọ́run fi yẹ̀yẹ́ àbí ìdájọ́ Islam àbí Islam gbàgbọ́ ojú ọ̀nà ọkọ̀ lórí nínú ẹ̀ gẹ́gẹ́ táwọn onímọ̀ sọ kéèyàn ó mú tákàdá tí ó kọ kùránù sí lójijì ni o àbí láàbọ̀ ni o àbáyà kan ọ̀bẹ ni o àbálà àbáláyà kan ni o kọ́ wá mọ̀mọ́ sí ẹ̀sìn kọ́ wá yí iye ẹgbẹ́ káàkiri torí ẹ̀ la fi ń sọ káàkiri méjì ń fa rẹ̀ wípé àwọn èèyàn kan tí wọ́n rò wípé àwọn gbóná ń fa ìdí àbá tí wọ́n wà máa lo àtàkì yìí. tí wọ́n fi á ìdíyẹn dá àbá káàdì nínú kèèdè ní àwọn kíkàndínlò kíkàndínlò àbá kódà bọ́ jẹ́ sọ fún ìlú lẹ́yìn ẹ̀ nígbà tó o mú ẹ́rìndọ̀ nǹkan nǹkan ojú obìnrin tó fi ń lu síra tó o kọ kalẹ̀ ẹ̀jẹ̀ ẹran tó ní wọn lọ ń wá kó gbogbo àwọn nǹkan rẹ jẹrẹ jẹrẹ ń lọ bá wọn wọn tún ṣe ìyọnu ṣèyítàn èṣù tí wọn bẹ lọ́wọ́ ẹ láti kókó bá wọn ṣiṣẹ́ gbogbo jẹrẹ dè irú àwọn tí wọn bá ń ṣe báwọn ọjà àbá àti kọjá àbá àti káàbìrì tí ò sí èlé yìí bẹ àìmọye tèlè yìí tí wíláwà ní àìmọye tèlè yìí tó ń gbé jẹjì bàbá sọrùn sọyẹ kó ti di ó ti di káàbìrì yóò tó bò sọyìn sọfì ọwà lọ́wọ́ rẹ sọfì ọwà lẹ́sẹ̀ káàbìrì yìí kọlọńkọsọ wa ń bẹ wò. ọ̀sà àlùwà o bẹ́ẹ̀ náà ti ní kéèyàn ọmọ ọmọ ọmọ ọdún tọ́lù ọ̀dà kókó yọ akẹ̀lẹ̀lẹ̀ tó tójú àlùkòrò àhàn ọbẹ̀ mọ́tò ni yóò gbé mi yóò gbé mi bá náà yóò pọ̀ mọ́ ẹ̀jẹ̀ yóò pọ̀ mọ́ ẹ̀ẹ́. oúnjẹ tó jẹ yóò máa jà máa ń bẹ̀rẹ̀ ìdí subhanallah kódà ìkànnì àfa àwa tó wáyé tó wá láti pàǹdàrà ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní 1982 ní máàgì làárọ̀ ńgbọ́ ọgbọ́rọ̀ hàn oníta àti ju ọlọ́ọ̀ni ńgbọ́ ọgbọ́rọ̀ hàn oníta àti ju ọlọ́ọ̀ni ńgbọ́ wa ló mu hàn sí tí ọba lọ́ọ̀ni tí ọba gbẹ kátó wá pé ẹ̀sùn ní pé yọ̀dọ̀ mi rí o kọ̀ ájú ló fi gbẹ̀nà gà yìí èyí sì ní kọjá àkọọ́lẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹni tó fi wípé àwọn tíra ìmọ̀ tọ́jú ọmọ ti Islam lọ́kàn bínú ló ní àwọn tí àrí ní sùn ń gbé káàkiri lọ́ba fún náà ní ìbùdúrí náà rẹ̀ tọ́ba ti pé ọ̀pá mọ́ kù ńlẹ̀ nítorí kọ́mọ́dé táwọn ọmọ ọmọ ti bá tùbà fún lóko àtúnwá àbò ìmọ̀lẹ̀ òde wọ̀nyí ọ̀lẹ́sẹ̀ kódà àwọn abá àtọ́sọ ìgbà mí ìfẹ́ yọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn nígbà tó bá ti gbé ayé ni wọ́n ti yá wọ́n ti yá wọ́n ti yá kò sí tó lọ́wọ́ akókó lórí mọ́lẹ̀ àbí abo fún náà ni ṣé ìwà ọmọ fún fún ni má lòlá àwọn bí nínú mọ́lẹ̀ ọjà àdúgbò fún náà lọ ní tí tí wọn náà bá lọ sí nípa akọ ọjọ́ ló ti àwọn tí wọn máa ń sán ìgbàgbọ́ àwọn tó yẹ pé aṣọ funfun káàdì àwọn tó yẹ pé bàtà lásán kò ní wọ bàtà tẹ́tẹ́ wọ́n máa fi rìn káàkiri tọ́yà pé wọn náà lọ sí ìṣèjọ́ ló ti pé wọn náà láìpẹ́ ní tiẹ̀ ń ṣe o ìwé ẹni bẹ́ẹ̀ o ti fi ìpè yí torí pé àwọn ọmọ ẹlẹ́sìn Islam wọn tó bá fi ń ṣàwàdà kò ṣe dẹ́gà àwọn eléré tàbí tọ́jà yìí pé àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n máa rẹpẹ́sẹ̀ntì pẹ̀lú àbúkọ mùsùlùmí ni wọ́n máa ma gbé lérí iṣẹ́ ọ̀dà tí wọ́n ń ṣe wọn ò ní rí oko àbítọ́ ilẹ̀ yorùbá wọn ò ní rí lò zainabu sára nǹkan ìṣẹ̀ ni wọ́n lò ibrahim ni wọ́n lò láti ta epo àlà sí yorùbá ṣe ń wí láti kó láti láti mẹ́nu àlè yorùbá mùsùlùmí nínú àwùjọ àbí islam táà ń ṣe tọ́wá jẹ́ pé inú ẹ̀mí wọn ló ti wá bẹ́ẹ̀ ó dàbí ẹ bá ń kí wọn lè káàkiri ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ iṣẹ́ mùsùlùmí wọ́n wàá máa lo ọkọ̀ Islam lọ́nà tí ọ̀gbàdà ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n ń ba Islam èèyàn jẹ́ òun náà ní sí apá apá àti èmi àtúnṣe ìdán kọlọ̀ ọ̀tọ̀ ìyàtí nínú ẹ̀ ọ̀tọ̀ lọ́wọ́ àlàyé ìdìnnà Muhammad wa alihi wa sallam الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر ما بعد أيها المستمعون الكرام